وإن شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله تذكروا وتفكروا حول بناء الله الكعبة على يد نبيه آدم ثم على يد نبيه وخليله إبراهيم عليه الصلاة والسلام قبل بنائها بينا لكم بأن قريش وبعد هذا البناء بينا لكم بأن قريش بنوا الكعبة على قدر ما عندهم من الأموال واتفقوا على بنائها بمال حلال لماذا؟ ليطهر به بيت الله عز وجل وكذلك ذكرنا لكم بناء عبد الله بن الزبير رضي الله عنه وارضاه وإن شاء الله تعالى اليوم ندخل فيما تتعلق بأمر الحج عموما فلما بنى الله سبحانه وتعالى الكعبة على يد نبيه وخليل إبراهيم أمره أن يؤذن للناس بالحج قال ربنا تبارك وتعالى وأذن للناس في الحج يأتوك رجالا وعلى كل ضامر يأتوك من كل فج عميق الآية عباد الله اعلموا أن العلماء رحمهم الله تعالى اختلفوا في وقت فرضية الحج لنبينا محمد صلى الله عليه وسلم ومنهم من قال بأن الحج فرض على النبي صلى الله عليه وسلم في السنة الخامسة بعد الهجرة ومنهم من قال بأن الحج فرض على النبي صلى الله عليه وسلم في سنة السادسة بعد الهجرة واستدلوا هؤلاء بقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وأتموا الحج والعمرة لله إلى آخر الآية قالوا بأن الله سبحانه وتعالى نزل هذه الآية في سنة السادسة بعد الهجرة وفسروا قوله سبحانه وتعالى وأتموا بمعنى وأقيموا وكذلك ذهب الإمام القرطبي رحمه الله تعالى والقاضي عياد رحم الله الجميع أن الحج فرض على النبي صلى الله عليه وسلم في سنة التاسعة بعد الهجرة وهذا القول والله أعلم هو المعتمد عند كثير من أهل السنة والجماعة لأن رسول الله صلى الله عليه وسلم فرض الله عليه الحج في سنة التاسعة وأخر رسول الله صلى الله عليه وسلم الحج إلى سنة القادمة أي سنة العاشرة فحج فلم يحج في الإسلام سوى هذا الحج حجة الوداع وكذلك عباد الله اعلم أن الله سبحانه وتعالى أمر كل من أراد أن يحج بيته الحرام أن يستعد لا بد من الاستعداد فلذلك قال ربنا وتعالى تبارك وتعالى فتزودوا فإن خير الزاد التقوى ولقد جاء في السنن الإمام الترمذي رحمه الله تعالى من حديث عمر بن الخطاب رضي الله عنه وارضاه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم يوم فقال يا رسول الله بما يوجب الحج فقال رسول الله صلى الله عليه وسلم الزاد والراحلة فاستدل العلماء رحمه الله تعالى بهذا الحديث وبالعاية الذي ذكرنا آنفا بأن من أراد أن يحج إلى بيت الله فلا بد من الاستعداد فلا بد من التزود يتزود لهذا السفر العظيم لكي لا يضيع حاله ولا يضيع أهله ولقد ثبت في السنن من حديث الذي أخرجه الإمام الترمذي أيضا رضي الله عنه ورحمه الله تعالى أن من ضيع من يقول كفى به إثما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا أقول فرع دكتور المسلمين أترى أقول لك كيف جفا النبي صلى الله عليه وسلم أنت لن أبانا قوامة لا يصفها ọlọ́mọ ní sọ ọ̀pọ̀lọpọ̀ kí àgbẹ̀fọ́ ànábì rẹ àti àwọn alẹ́ àti àwọn sọ̀hábà rẹ àti gbogbo ẹnikẹ́ni tí máa ń sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tí ó fìdí ju àlùkìyàmà kó sì àwọn náà nípa lọ́gọ́ tí owó àti dúkìá tí ò ní sẹ́yìn láǹfààní àfihàn bá gbèsè tí Allah subhanahu wa ta'ala nìkan sọ ilé ẹni yóò máa wúlò fẹ́ni tó níjọ́ náà abẹ́rẹ́ nínú àánú rẹ̀ inú ẹni tí yóò fi àánú rẹ̀ bá lò níjọ́ náà kó jẹ́ ajẹ́ kan nínú wọn. ẹ mọ̀ yàrá ẹ̀sìn àmbá ọ̀rọ̀ bọ̀ nípa ọ̀rọ̀ nípa hajj nǹkan tó ní bá ṣe pẹ̀lú bíi náà ni wọ́n ti kọ́ ilé ìmọ̀ yìí àti àwọn oríṣi ìmọ̀ tí a bí wọn ti ń kọ atọ́dọ̀ àwọn kan sí kejì bí àwọn kan ti ń wo táwọn kan tó kọ́ àtàlàyé lẹ́yìn ní kótó àtọkọjá àwọn àdínkù sí ti Allah subhanahu wa ta'ala tó torí ẹ̀ ṣe lẹ́yìn ní èèmọ̀ fún wa tó di wípé kálíbà máa ṣe hajj lọ sí ilé rẹ̀ yìí náà lọ hajj òun náà ni ziyara tó wà báyìí òun náà kéèyàn máa lọ rè bẹ ilé ìwò táǹpẹ́ nìkan àbáyìí ilé èèyàn lọ pẹ̀lú àníyàn fẹ́ wa ta'ala ní àwọn àsìkò kan tó jẹ́ pé bákan náà bí afaali ní maksuwa fa pẹ̀lú àwọn ẹsẹ̀ kan pé báyìí ní kẹ́ ẹ ti ṣe ẹ bọ́dọ̀ ṣé bá mi ọ̀bọ̀ sí ní ti sọ yìí hajj ẹ̀yìn tá a ti gbọ́ yé pé kàbá iná lè yẹ máa ń ṣe hajj lọ èèyàn kò sí nínú kéèyàn tó wá ṣe hajj lọ bòmí nínú lórí ayé tó ju tó ju kàbá yìí nìkan lọ kọ́dà ní mọ́fà tó yí pé ẹnì ọba kò ní nàìjíríà tàbí ìlú tó rí ájì rẹ̀ ọlọ́láàfíà ṣùgbọ́n ni ọba jẹ́ pé kó ṣe di gbádàgbọ́ kó nle mọ̀lẹ́gbẹ́ nìkan ní àjò rẹ̀ parí sí kò káàbà kì hajj fún Allah subhanahu wa ta'ala tọ́ba rí báyìí nípa Mádínà àti Mẹ́kà nípa bí àwọn ọkùnrin ti fàbọ́là ilé rẹ̀ lórí gbogbo ilé tó lórí ààyè tán ń bo lẹ́yìn yóò sọ pé yẹn di lọ pé yẹn lọ sí náà alẹ́ ìsọ̀rọ̀dù wàsálàm wọ́n nàbí iná abdul sọ̀rọ̀dù wàsálàm nípa ayé tó ń gbà sẹ́ni bí ibrahim kọ́ tán ọlọ́run bá sọ fún ànàbí yìí pé ibrahim yìí pé wà á dì máa wá pèpè báyìí fún hajj káwọn èèyàn wá máa ṣe hajj níbi ilé yìí àtúkà rẹ̀ jáde àwọn àlàkùn lè dọ̀mí yìí àtúkà àwọn onímọ̀ kọ́lọ̀ ń bá ní kẹ́ wọn wọ́n ní subhanahu wa ta'ala kò sọ hajj ní ọ̀rọ̀ yẹn fáwọn mùsùlùmí tá a jẹ́ mọ̀láyà níbi wa sallallahu alayhi wa sallam ju àsìkò tí ànábì ń bẹ láyé lọ yàtọ̀ inú bá dé láàrin wọn. apákan ní ọlọ́run bá ṣe hajj ní ọ̀rọ̀ yẹn fún ànábì sallallahu alayhi wa sallam ní ọdún lẹ́yìn wọ́n ní nígbà tí ànábì lọ ọdún karùn-ún ní Mádínà tí ń di ọdún méjìdínlógún kánábì ti di ànábì ọlọ́run ọba ọlọ́run ọba ní kọ́ máa ṣe hajj ọ̀rọ̀ kan. àwọn mìíràn àwọn ọmọ ya bal farada Allahu hajja ìnàbíyí sọlọ lọ́sàn fi sáńtì sáńtì sábàdàn hijra àwọn eléyìí ni ọlọ́run ọba ti hajj ní ọ̀rọ̀ yẹn fún ànábì sọ̀sọ́lára ní ọdún ẹlẹ́ẹ̀kẹfà lẹ́yìn hijra àwọn fi ọdún kẹyà kò sí àwọn alákọ̀ọ́kọ́. a ní ìjẹ́ ní ẹ̀rì ìjẹ́ sọ̀rọ̀ ẹ̀dùn kẹfà yìí àwọn ọdún karùn-ún àwọn gẹ́gẹ́ ní ẹlẹ́rìí wọ́n ní àwọn ní ìtànkẹ́ ṣùgbọ́n ọdún kúta ni ìtàkì ẹ̀ ní wọ́n ní lásìkò ìgbà tí àwọn fẹ́ sọ ìtẹ̀ dọ̀mẹ́mù yìí ìtẹ̀ yìí ó ní nǹkan bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ hajj ọmọọ̀rọ̀ wa ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ẹlẹ́kejì sẹ́fẹ́ tí ọdún ẹlẹ́kẹfà bá ṣe hajj lọ́rẹ̀ fún فإن أغفرتم فما صيف من هذه العشر آية الله سبحانه وتعالى وأتموا الحج والعمرة لله ẹ̀rí wípé ẹ̀ǹpẹ́ hajj ní àti wúra ẹ̀ ẹ̀dígbà ìpè fún Allah subhanahu wa ta'ala. wọ́n ní ayé yìí Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ ní sádàdù sáájú tó àtàlà ìdíjọ́ ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ní ọdún ẹlẹ́ẹ̀kẹfà lẹ́yìn tí anabi wọ Madina. tí ìbá a hajj ha ọ̀rọ̀ yẹn níbi àwọn ti bẹ́ẹ̀ gbà wọn rè o tí ìbá àtúnṣe hajj di ọ̀rọ̀ yẹn ní ọdún ọlọ́wọ́ ti amáyé amọ̀ wá pé ní tí èsì dọ̀rọ̀ yẹn. kọ́dà àwọn nínú táwọn tó lè sọ ni wípé gbólóhùn àti mọ́tọ́lá wọn bá sọ yìí gan pàpàṣàrù ha wọ́n bá lọ sí gbólóhùn yẹn sí wípé lè wọ́n bá ní gbólóyìn gẹ́gẹ́ tọ́lọ́wọ́n bá wulẹ̀ sọ ni pé ẹ̀rí pẹ́ dìde pẹ̀lú ṣe hajj ẹ̀rí pẹ́ ṣe hajj àti múra ẹ sì mẹ́jọ sí nǹkan míì lẹ́mìí nípa hajj tẹ́ bẹ́ẹ̀ ṣe àti múra ẹ̀ tó gbìyànjú ọlọ́run bá lọ. wọ́n ní ajẹ́pẹ́ ọdún ìní ọlọ́run bá subhanahu wa ta'ala ló ṣe hajj ní ọ̀rọ̀ yẹn fún anabi wa sallallahu alaihi wa sallam pẹ̀lú aya yìí tí yóò sì tìyẹ́ méjì lọ́dọ̀ àwọn àfáàyè pé àsìkò yìí ló sọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ṣe hajj ní ọ̀nà ẹ̀fọ́ ànábi wa sallallahu alayhi wa sallama fi sannati at-tasi'a ba'da al-hijra wọ́n ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ṣe hajj ní ọ̀nà ẹ̀fọ́ òjijì ọlọ́ọ̀bá sallallahu alayhi wa sallama ní ọdún ẹlẹ́ẹ̀kẹsàn-án lẹ́yìn tí ànábi wọ Mọ̀dínà wọ́n ní yàrá pàtó fi jẹ́ wípé ìdí kan sí kejì ilé oúnjẹ ọlọ́ọ̀bá sallallahu alayhi wa sallama ó fi pa Abubakar láti ẹ̀kọ́ lọ sí Mẹ́kà ní ọdún yìí kọlọ rèé máa kéde fún àwọn ẹ̀rí pé gbogbo ẹ̀yin kẹfìrí tẹ̀mí mẹ́ta àti a àti gbàtà wo ẹ lọ rèé mẹ́rin pé tó bá di ẹ̀mí lọ́dún tí ń bọ̀ ànábì sọ́nù lọ́sọ́rọ́ ń bọ̀ wá sí hajj ẹ wá mọ̀ wípé aláya tó fún bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yá lẹ́yìn eléyìí tẹ̀ ń ṣe ẹnì kan kọ́ gbọ́dọ̀ wálé ọlọ́run ọba o kó wá wá wá pé mọ̀

ìtàwọn fi sókè gị aṣọ yìí lọ́dọ̀ àwọn aṣọ ẹ̀sẹ̀ ni kò sí gbé yípo lọ́lọ́ ní tó sún wọn débi ìranù jẹ́ nsọ yìí àbákè wá kéde fáwọn ìmáà tó bá dọ̀tún ti mọ̀ ẹnì kan mọ̀sán fún wa àmìbọ̀ wà hajj a jẹ́ pé yọ́ mọ̀ ẹ̀ dàpọ̀ hajj alaihi àwọn àfà lọ́dọ̀ lórí ààrẹ ni àwọn fún àwa ni tàbá kọ́mọ̀ tí ọlọ́run bá ọ̀rọ̀ ẹ̀fọ́ ànàbí báyìí tí ànàbí ẹni ọba fẹ́ ṣe hajj kí ni ṣe pàtàkì ẹni mú dání òun náà ni al-isti'dad li hadhihi ar ẹni tó fẹ́ lọ nígbà tó wá fẹ́ máa sọ ọ̀rọ̀ nípa bí àtìlọ hajj fúnra ara rẹ̀ ìlọ́sọ fún wa yìí pé wàtà záwùwàdò fa inna khayra zadi at-taqwa Allah subhanahu wa ta'ala ni ẹnì ọba fẹ́ lọ hajj tó sì fẹ́ kí hajj òun kẹtọ̀ ọgbà nínú nǹkan tí ọkọ̀ọ̀kan mú dání òun náà ní kó nǹkan gún pèsè àwọn afọ wa ní ìpèsè ìpèsè méjìlá àmọ́ ẹ̀rí nínú ayé alákọ̀ọ́kọ́ záàdùn lè sáfàrí dunya yóò ní ìpèsè lẹ́yìn pé mo fẹ́ lọ sí hajj ìrìn tí èèyàn máa ń pèsè fún ìrìn àjò ayé nípa ntáàjẹ nípa ntáàmù nípa ntáàwọ̀ táàfin ní ẹni tí ọ̀rọ̀ máa jẹ ní hajj yóò nílẹ̀. bákan náà zaadun lè sábà àkúrọ̀ ẹni ìyá mi yóò tún wá ní ìpèsè fún ìrìn àjò yìí pé ìrìn àjò tá à ìyẹn ló fi sọ pé fa iná kọ́yìnrọ̀ zaari àtàkùwà kò sọ pé kò zaari mi ṣùgbọ́n nínú òtítà yé nínú pa dájẹ ìtààmú ìtàwọ̀ yìí ètè pèsè fún pé iṣẹ́ tá fẹ́ lọ sí iṣẹ́ kìámẹ́ ìlọ dàrú. àwọn afọ ni àbẹ́bí sallallahu alaihi wasallam afọ wa Umar bin Khattab ó yẹ ká rẹ́sọ̀rọ̀ àmì jọkọ̀ ó ní ya Rasulullah ó ní wò ó ọlọ́run àti gbọ́ kọ́lọ́run kẹ́ e sọ pé hajj dọ́ra yẹn fún yín ẹ kọ̀kọ́ ní ìpèsè tá à ń sọ̀rọ̀ rẹ̀. bákan náà ẹ ní tí ó gbẹ̀yìn débi tí ẹ fi nà ṣiṣẹ́ hajj méjèèjì Allah subhanahu wa ó ṣe ní májẹ̀mú jíjí ọ̀rọ̀ yẹn hajj lè lórí nínú ìfúnjẹ́ yìí tó gbogbo ẹ̀ náà wọ́n fẹ́ ṣe hajj ní nǹkan àkọ́jọ́ ọ̀kọ́ wò a ni Kini ni màá jẹ lọ kí ni màá mu lọ bóyá ìṣòro gbèsè ayé mi lọ lẹ́yìn náà tí mo fẹ́ lọ rèé ṣe lọ bóyá ní ìbára ìgbésí jáde ọgbà àwọn ọjọ́ subhanahu wa ta'ala bákan náà wà ní wípé nínú pèsè táwọn afá gbèsè lábẹ́ ni wípé làbú dẹdẹrẹ fẹ́ ni kó pèsè lẹ́yìn táwọn alẹ́ rẹ̀ ọmọ jẹ ìtí wọ́n mọ̀ ìtí wọ́n mọ̀ ẹ̀ tí wọ́n mọ̀ lò tí èdè padà torí wípé ẹnì ọba lọ hajj báyìí

ìyàwó àtọmọdé gbọ́dọ̀ wá lè fi ọjà lọ́kọ́ bó wá sí ìdìwọ́ láti ẹnu ìlápá àbúkọ́ màkà káfà abdulmar ismail ó tó ní ẹsẹ̀ fọmọ nìyẹn kó fi ìyàwó àtọmọ rẹ̀ àbí gbogbo tọ́lọ̀ bá kó sí abí àkàtà pé bí wọn ò rí wọn ọ̀jẹun bí wọn ò rí ọ̀rọ̀ bùkátà kọ́ wá pa wọ́n ibi ó yọ wá lọ kọ́wọ́ ẹgbẹ́ mẹ́rin kọ́ ẹgbẹ́ mọ́lá ntọ́lá nkíni ẹgbẹ́ ọlọ́kọ́ ọjà kíni àwòkọ́ ẹgbẹ́ tí wọ́n á jẹ́ o bọ́ wọn máa kó ẹ̀sẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ bàtà wọn alẹ́ bàrà mi mi. a pé nínú nǹkan sọ fún wa pé ọ̀ràn yẹn náà ni ní ta fẹ́ ìpèsè pé ibi tá à ń lọ yìí bóò ní ó ti rọrùn a fẹ́ fílẹ̀ láti rí ibi dé sí padà eléyìí nìkan tí ẹni tó fẹ́ ṣe hajj gẹ́gẹ́ tí ọ̀rọ̀ kan mú dání kó tó wá bọ́ síbi àwọn ṣùrùtù tí hajj fi máa ń jẹ́ ọ̀rọ̀ yẹn nas'alullaha salamata wa tawfiqa. الحمد لله الذي فرض الحج على عباده المؤمنين ثم الصلاة والسلام على أفضل من حج ومن اعتمر ببيت الله الحرام صلوات الله وسلامه عليه عباد الله قال ربكم تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا فمن هذه الآية استنبط العلماء رحمهم الله تعالى شروط الحج وذكروا فيها الإسلام والعقل والبلوغ والحرية والاستطاعة ثم ذكر بعض ذكر كثير أو نقول ذكر أهل سنة الجماعة من العلماء وجود المحرم للمرأة فمن لم فمن لم تكن له محرم من النساء فلا يستحج أي فالحج ليس بواجب عليها واستدلوا بذلك بما رواه الإمام مسلم الله تعالى من حديث عبد بن عباس رضي الله عنهما وارضاهما عن رجلا اكتتب في غزوة كذا وكذا وامرأته نوت الحج فقال لرسول الله صلى الله عليه وسلم يا رسول الله إن امرأتي أرادت العاج وقد كتبت في قصد كذا وكذا فقال رسول الله صلى الله عليه وسلم حج مع امرأتك فهذا الحديث دليل قاطع على وجود المحرم للمرأة قبل أن تسافر إلى الحج أو إلى ما سواه نسأل الله سبحانه وتعالى أن يتفقهنا في الدين إنه ولي ذلك القادر عليه ولا حول ولا قوة إلا بالله أقول نفع الله سبحانه وتعالى تسير atọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àdìyẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá ní kólóná kólóná jẹ́ ìkẹ́ fún wa ọlọ́run bá ní sàdékólé ìkẹ́ àdìyẹ fún anabi rẹ̀ àti àwọn alẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bá ọ̀rọ̀ hajj wọ́n ti ní ọ̀rọ̀ yẹn àwọn mùsùlùmí anabi ṣe hajj bó ló ti ṣe à ń bọ̀ àbí hajj gẹ̀rẹ́ bó ni yóò ti ṣe hajj tí ó fi jẹ́ ìtẹ̀wọ́gbà ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ àṣàlàyé pé kókó afọ àwọn hajj kátó di ọ̀rọ̀ yẹn fún yẹn táàgé wọn náà pè ní hajj abánisòro tó ní fi di ọ̀rọ̀ ya fún yẹn àkọ́kọ́ mbẹ́ òun náà ní islam òun ní kéèyàn jẹ́ mùsùlùmí ẹni tí èsì mùsùlùmí tọ́ba náà hajj ọ̀sán lọ sí èyí èèyàn bá mú kéferì ẹnì kẹfẹ jẹ pé ó

hajj ẹni tí ó ṣe hajj tó lọ́wọ́ ọgbà mùsùlùmí náà bá pé ẹni tí ó bàjẹ́ mùsùlùmí bá ń ṣe hajj alọ́sọ̀rọ̀ àtẹ̀wọ̀ wò báyìí o tó bá gbà fún mi mo pè alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ẹni ṣe kí làákàyè rẹ̀ kó dúró lórí rẹ̀ kọ́ mọ́ jẹ́ ẹni ọba ya wèrè lọ́ba bóyá ọ̀sán tó kejì olówó ni o àbẹ́lẹ́kọ̀ ló ti ní lọ hajj ni o bọ́ba lọ hajj tó torí pé wọ́n ti gbé kálámù òkè fún gẹ́gẹ́ bá ti sì wá lórí ẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tí ọpọlọ rẹ̀ báyìí ti yẹ ń bí ọ wà wọn ò ní kọ iṣẹ́ kẹ̀kẹ́ rẹ̀ fún mọ́ títí tí Allah subhanahu fi dá ọpọlọ rẹ̀ padà fún ẹni ti ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ni pé kọ́ mọ́ wà lọ́wọ́lọ́wọ́ ọwọ́ àrí owó ẹ̀rú kọ́ wá rí owó ọba fọgbọ́n sálọ pé òun ti ẹ̀bùn mọ́lówó òun lọ ọba lọ hajj àsìkò tó ti yẹ kọ́ gbólóhùn rẹ̀ sísẹ́ bí ẹ̀rọ arógun ni obìnrin bá dákọ̀ àgbàdo níbí kan ni o yìí máa ń polo ní ibu rẹ̀ láyọ̀ ẹni ẹrú rẹ̀ ìtọ́nà ṣeun ṣùgbọ́n àfa wa ń dábẹ́ eléyìí gbogbo gbàtà bá rán ọmọ kéékèèké tí wọ́n máa ń lọ sí hajj eléyìí kò sí láìpì ń bẹ̀ àbílẹ̀ àwọn aṣọ ńlá o kò padà ń bá padà wọ́n mọ̀ wá sí hajj islam gẹ́gẹ́ èyí tí wọ́n ṣe tí wọ́n wà wọ́n bin abbas bin bin abbas yẹn fún àwọn ìjọ kan lásìkò hajj náà àbí àwọn èèyàn náà wọ́n dàgàdàgà ẹni ṣe hajj bóyá sáré ànábì jáde bí lọ́yọ̀ kálukọ́ ẹ̀ tó bẹ̀rẹ̀ kásìkè dì ànábì bòlẹ́ obìnrin kàkà yí ọmọ rẹ̀ kékeré jáde ni wọ́n pe ya Rasulullah ali hada min hajji ni ó ní wò ó jùsọ ọlọ́run ọmọ mi gbogbo wá fẹ́ hajj náà ni tó ní òní lẹ́sàn hajj ó ń sọ̀rọ̀ ní naam àgbà ní bẹ́ẹ̀ ni yóò bẹ̀rẹ̀ hajj kọ́dà ìwọ tó gbé wá gẹ ọgbà àjẹ́ pé ẹ̀sẹ̀ ṣùgbọ́n hajj islam kò jọra yẹn wa kéètì ṣe tọ́gbọ́n wa bàlágà yóò wá sí kíni o yóò wá sí hajj o albulog ẹnì tó bá ṣe hajj ọ̀rẹ́ yẹn gẹ́gẹ́ ọgbọ́n jẹ́ tó ti bàlágà ẹlẹ́ẹ̀karùn òun náà wà ò ní ká pálá ti lọ sí hajj tá a sọ lẹ́ẹ̀kan kó lówó tí ó gbèdé hajj kó ní ọ̀nà tí ó hajj gbogbo ilé abẹ́ ni àwọn àfọ ọwọ́ àpò ẹyọ kan tó bá jẹ́ pé obìnrin lẹ́nu tó fẹ́ lọ rí ti hajj tó bá jẹ́ pé obìnrin àdìkì nìkan náà wọ́n ní òun náà ni wujudul mahram òun náà ní ká rí ẹni tí ó jẹ́ alábàárìn fún obìnrin àwọn oníròyìn òun náà jẹ́ alábàárìn rẹ̀ tí ọ̀rẹ́ rẹ̀ ní ní àdúgbò wọn ní rárá o òun náà ni azawj òun náà ni ọkọ rẹ̀ tàbí gbogbo ẹni tó wà ń pò tóbìnrin yóò lè fẹ́ láíláí ọkọ rẹ̀ tàbí gbogbo ẹni wà ń kó tó jẹ́ pé tí a máa ń tọrọ ni kò lè kà wọ́n bí bàbá rẹ̀ bí ọmọ rẹ̀ lọ́kùnrin bí àbúrò rẹ̀ lọ́kùnrin àwọn eléyìí kò tọrọ àfọ̀dáni àfẹ́rẹ́ tó lè kà wọ́n níta pé mahram ni ẹ̀sìn mi tàbọ́kọ rẹ̀ wọ́n ní kárí eléyìí wọ́n ní òun náà mẹ́jẹ̀mú ni lọ́dọ̀ obìnrin tó bá lọ hajj kárí kẹ́tọ́ àwọn lẹ́yìn tí hajj tí àní tí ọ̀bà wa rí ńkọ́ wọ́n ní ajá pé hajj yìí ti dọ̀rọ̀ yẹn fún un hajj kèé dọ̀rọ̀ yẹn fún un kọ́dà kan bá rẹ̀ lẹ́bàá ìgbéra àmújá ọlọ́run ṣe mújá àgbà pé ó ẹ̀ẹ́dì kò tí ì pè ọkọ tàbí àwọn tá a kàkà lẹ̀ ní kò sí yẹn fún yín ẹ mọ ẹ mọ ìgbà rẹ ti àwọn àgbàgbọ́ rẹ torí kíni torí pé alẹ́ hadith àbáwọ̀ abdulayi bin abbas radiyallahu anhu bẹ́ẹ̀ lọ sábà múlẹ̀ táwọn bá fẹ́ lọ rìn àjò kó kálukú ní máa sọ̀rọ̀ fún ànàbí àti bẹ́ẹ̀ láti mo ti bẹ́ẹ̀ rìn àjò ọyẹ́ mi ò fáyín dédé o ọkùnrin wa ń fara pé ìwọ òjìṣẹ́ ọlọ́run ọba wọ́n ti ń lo ojú ogun báyìí báyìí mo sì ti fó kọ́lẹ̀ ní ẹni tí ó lo ojú ogun ṣùgbọ́n ìyàwó mi ìyẹn sọ̀hábà yẹn ó ní ìyàwó òun náà òun fẹ́ lọ sí hajj òun ọkọ òun lo ojú ogun ẹ̀sìn táwọn tó dáa oníṣẹ́ ọlọ́run ọba sọ́nà lọ́wọ́ àlọ́ sáà ìwọ́pá ojú ogun ẹ̀sìn tó o fẹ́ lọ pátì ń tiẹ̀ wá lọ ji ṣe hajj pẹ̀lú ìyàwó rẹ kọ́ ọ máa ń jẹ́ alábàárín rẹ̀ ṣé é jọ̀rọ̀ tẹ́ jọ̀bọ̀ bọ́lá ń bá lọ́wọ́ àlẹ́ tí ó dàgbọ́ ẹ̀sìn láyé wọ́n tún ní ìjọ mi. àwọn fún wa ilé ẹja dún náà wípé tó máa ń gbọ́dọ̀ bá ń sọ wípé kéèyàn kó o padà lójú ogun ẹ̀sìn kọ́ wá ìyàwó ẹ̀ lọ àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí mi sátán sọ fún wa yìí pé obìnrin ò gbọ́dọ̀ ṣèrìn àjò àyàfi pẹ̀lú kọ́kọ rẹ̀ wá pẹ̀lú rẹ̀ tàbí kí àwọn tá a kàkalẹ̀ tí ò lè fẹ́ láláì tẹ́wọ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀ṣẹ̀ wa nílá kò sí wàhálà gbaná ṣé tẹ́wọ́ pé àwọn obìnrin wa pọ̀ nǹkan tí wọ́n pọ̀ bí two hundred àti five hundred tẹ́wọ́ pé àwọn náà ogun ọjọ́ lójú kan náà àwọn àfọwà ní rárá ntí ànábì sọ sọlọlọrọ sọlára ẹnì ọ̀sọ̀rọ̀ kì í ṣèfẹ́ lóbi sọ ntí ànábì sọ fún wa kò sì sínú ẹ̀sìn wípé obìnrin rẹ jẹ́ alámòbútó fúnra wọn ara wọn kámọ́ wàá sọ ọkùnrin kan alágàtà wọn àmọ́ aṣọ wọn papọ̀ o alábàáni gbá rẹ o kó dàrọ̀ náà bòmí ìdùnnú gbàgbẹ́ yọ nínú ẹ̀sìn gẹ ìpìlẹ̀ gẹ ni pé wọ́n èèpo obìnrin ní hajj o ẹ̀ntí ọba rẹ̀ ìdí àwọn wa ronú pé wọ́n lọ sáwọ̀ wà nínú hajj wa ni tọ́lọ́wọ́n bá sọ fún wọn pàpà pé nígbà tó wọn ọgbà tó ká lówó hajj àwọn ìyàwó wa lọ táfi mọ́ ẹ lọ. ajẹ́ kí ọlọ́run subhanahu wa ta'ala bó ti gbé òfin ẹ̀sìn ẹ̀ka rẹ̀ nìyẹn kò sì yí padà ká ìpàdé ọlọ́gbẹ́ òtún nínú. ìpè gbogbo ṣẹ́ ń pè májẹ̀mọ́ hajj kó tó lè kò sí tí ó yí padà àfi kárí wọn kárí kéèyàn jẹ́ mùsùlùmí kó ní làákàyè kó bàlágà kó jẹ́ ọmọlúwàbí kó sì dìkà tó bá jẹ́ gbìyànjú ó lẹ́nu tí ó bàárẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó jọ kó ti rọrùn fún wa àwọn eléyìí ni mẹ́jẹ̀mú tí ń bẹ fẹ́ tó fẹ́ lọ sí hajj tá a bá ti bẹ́ẹ̀ dé mú ti á pé lára èèyàn mùsùlùmí ni ó ní àkàrà wà lágbàmọ́tà àfọ́kàlẹ̀ ó ní ọwọ́ àkú yí pé hajj ti ń lọ ìgbà wo ni yóò bẹ̀rẹ̀ iṣẹ́ hajj bóò láti máa ń gbé ihram níbo láti máa ń gbé títí náà àwọn àtijọ́ táwọn èèyàn máa ń kó sínú ìtọ́jọ́ yí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n dára ẹ̀ràn ṣùgbọ́n tó yẹ pẹ́ tara ìlẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n kó wọn lọ àbátẹ̀lẹ̀ àìlẹ́kọ̀ọ́ tàwọn garaga wọ́n ti ń fojú fò inṣàlọ́ ta arúgbárí dẹ́mẹ́jọ ibi náà ni kó túbọ̀ wọ́n ti bàbẹ̀ táàpù wà wọnú ṣe hajj wẹ́rẹ́wẹ́rẹ́ bó láti máa ń ṣe sáyù bó láti máa ń ṣe arọ́fà gbogbo àwọn ìlànà nǹkan tí àkìlà bí ìdílé láì wájú kan hàn àbí aláṣọ máa ta kọjọ ọjà àdìkọ́ sànù wa gbogbo àwọn àti ẹni dẹrù hajj ilẹ̀ bẹ́ẹ̀ kó má jẹ́ kíṣẹ́ ìṣòwò tó balẹ̀ fún wa kó ń kálukú wa náà kó ń ṣe wálé tó ṣe hajj kàtó kó láyé اللهم ارنا حقا حقا وارزقنا اتباعه وارنا باطلا باطلا وارزقنا اجتنابه الناس يا رب العالمين اللهم انت ولينا مولانا اتكلنا العظيم عطيك طرفة عين ولا إلى أحد من خلقنا اللهم ربنا صب يا خير صب صب خذك العشرة قد قد اللهم ربنا عظيم في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا اللهم يا الله يا شافي اشفنا واشف مرضانا يا الله يا شافي اشفنا واشف مرضانا يا الله يا شافي اشفنا واشف مرضانا فأنت على كل شيء قدير وأنت بدمك جبير ولا حول ولا قوة إلا بالله واعلموا عباد الله أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ بنفسه صلى بملائكته وصلى بكم قال ربنا تبارك وتعالى إن الله وملائكته يصورنا النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد الخالص في صلاته الصحيحة الثابتة من استطرت علي خطي باب الجنة اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم قرآن وسنة ونفعني وإياكم فيه من ذكر الحكيم أقول ما تسمعون أستغفر العظيم لي ولكم إنه هو الغفور الرحيم Thank <clears throat> you.